الرحمن وشر أن لا إله إلا أنت أثبت أن أتوب إليك الحمد لله والصلاة والسلام على رسول الله أرجو الله إن شاء الله àti ọ̀nà ọlọ́run fún àtẹ́gbọ̀n ọ̀hánkan. Àkàrù bí àṣetọ́ yìí, ibi tí wọ́n ti yọ àkàrù jáde, òun náà ni a ń pè ní Christian Muslim. Ọgbà ìṣọ́ orí ìṣọ́ Mùsùlùmí èyí tí mùsùlùmí ti máa fi ṣọ́nà láyé lónìí àwọn ìfẹ́ bára wọn máa burú kò sẹ́ni náà tí yóò ní máa nì tí wà ní òun fi aburú ìgbà aburú látọ̀dọ̀ ọmọ nìyàn sọ́mọ nìyàn tàbí aburú lábọ́dọ̀ àlùjẹ̀nú sọ́nà nìyàn. Ilé àwọn aburú kan bẹ tó bá ṣẹlẹ̀ sọ́nà nìyàn. Ìrùtàn kó já ní lábọ́dọ̀ àwọn ọ̀gá òun ló ṣẹlẹ̀ sí. Ìfà ọ̀gá nínú àwọn ọmọ nìyàn tí wọ́n sọ ara rẹ̀ ní ọ̀gá orí lọ́wọ́ pàdé ṣe láṣẹ fún tàbí orí ọ̀gá èyí tí ó kúrú rí lábẹ́dà máa ń jẹ fún. ọ̀nà lẹ́yìn oṣù yìí òun ni agbóró máa ń gbà tó fi bá ṣẹlẹ̀ sọ́mù ilẹ̀. ọmọ ìwà kò bá ta ìṣọ́ àti ààbò. láti wáyé lónìí gbogbo àwọn ẹni tí wọ́n ti ẹrú ṣẹ̀dọ́rọ̀ yìí ìwé tó sọ wọ́n sí bí ìṣe wípé wọ́n wá dáadáa kan wọ́n sì wá sọ pé òun ò àwọn àbúrò. Àwọn tí a jẹ́ mùsùlùmí kò ní sí ìkàtà kò ní sí ìkàtà ní ìṣọ́ra lẹ́yìn ọlọ́run àgbà tó bá wọn sàárà. Ẹ kọ́kọ́ lọ ọkàn àbúrú bẹ̀rẹ̀ ni kó làwọn ìṣòro rẹ̀ fọ́lọ̀pọ̀ lè ṣàrìnà fọ́lọ̀pọ̀. Ìyá ẹni Muhammad máa wá sọ kúrò nínú àwọn àtìmọ́ dáadáa, àwọn ìgbà kan. Bákan náà, wá sọ níbi aburú

gbogbo nílẹ̀ ìlànà ìlú ìmọ̀. Bákan náà, àwọn èèyàn tó dájú pé táwọn wá ń yàrá ààyò máa ṣàbò ìmọ̀ àwọn ilẹ̀. Ó dájú pé Mùsùlùmí tó ní láyé yóò gbà pé àwọn olùkẹ́ yóò gbà pé àwọn kìí ṣàbò wọ́n sí wọ́n pè orúkọ tó bá wọ́n jẹ́ ìtún ní ọ̀nà yìí. Àwọn gbogbo aláburú yìí àti tí wọ́n bẹ́ ṣe fóònà kò ní ṣe ìdí ẹgbẹ́ fẹ́ ṣe sí àyàfi tó bá ti bẹ̀rù báyà lálẹ́. Àwọn ọ̀dọ́. Àwọn ẹ̀sìn ní kẹ́míkà àyàfi tọ́lọ̀ bá ti yóò kàn án nínú àwọn ẹgbẹ̀rù aláàbùnú ẹni bá àwọn àtẹ̀rù òun náà sọ̀rọ̀ ló mẹ́kọ̀ọ́ gbogbo nǹkan ilé ìdíyí bá ti mùsùlùmí bí ẹ̀ka wá wájọ kó o lè aburú yìí bá ìrẹ́mọ ní wájọ ṣábà sí ẹ̀ka máa ń bẹ̀rù ní àbábúrú ló ní ọ̀rọ̀ rẹ̀ ìran aburú àdéhùn sí kankan aburú tẹ́lẹ̀wọ̀n rẹ̀ kódà sí ìwò àwọn òwà lọ so bá ọgbà tó lágbègbè kan táàbá ti wá so bá ọgbà tó lágbègbè kan òwò kan wá bẹ̀rù wa ìlàkúndó tẹ ní ọwọ́ rẹ̀ ìtọ́jú ìdíkàgbọ̀rọ̀ ìwọ́n rẹ̀ sáré bá àwọn akọ́ kó ìlera burú. a sọ lórí ẹ̀fà mi kúrò kó ìlera burú kí ló kù tí ó lọ wájú ẹ̀fà òwe wọ́n ti wá kó ìlera jùlọ fún àdúrà ẹ̀rọ wọn àmà àdúrà tó àwọn àdúrà tí a fẹ́ lọ àmà yìí. a fẹ́ ní ẹlórí tó òun á ṣe bẹ́ẹ̀ ló nílò ìsan àdẹ́sì fún ara rẹ̀ àdúrà bó ṣe gbogbo ẹgbẹ́ ọgbẹ́ ilé ọdẹ àdúrà Muhammad kò ní kọ́ nínú ẹ̀ka kò ní wà ẹ̀ka ju báwo bá lè ní ní ìgbà ìlànà lọ àwọn bá bá láǹfààní àjọmọ́ àgbọ́n ó tún bá àdúrà di àdìrẹ́jọ́ ẹ̀ka lẹ́sẹ̀ à ń ṣàlàyé fún ara wa ìgbà àbẹ́lì Muhammad kí ló dé kí ló fà á tó jẹ́ pé àbẹ́lì lágbọ́dọ̀ tó yé lágbọ́dọ̀ tẹ̀lé àwọn àbá lọ kọ́ ìgbà áfẹ́kì torí bá ẹ̀rí wọn sọ́kò gbogbo àbí wọ́n ti ní àyè fún wa ní káríkà láti lọ́dọ̀ àwọn adáyé ìgbà ìkìlá náà ó jẹ́ pé mùsùlùmí gbogbo tí ó bá máa ṣe ní ó lọ tọ́ka rẹ̀ gbígbà àdẹ́lùwà muhammadu tó lọ bá wà sọ́lẹ̀. àdẹ́lùwà wà sọ́lẹ̀ ó ní àdúrà èyí tí máa ṣe láàárọ̀ ó ní ní àdúrà èyí tí máa ṣe lọ́wọ́ أعطني الأفكار الصباح والمساء أمثال الصباح والمساء كاش أمثال لا أعرف كاش أمثال بي يومي شو ليل إلى القرآن بيت عن القرآن الكريم àyà pọ̀ àbátorí àsìkò àpà àyà pé àsìkò rẹ̀ fún wa. Nínú tó bá tó lóòrò, ọlọ́ọ̀dá ní àwọn olùrí bẹ́ẹ̀ ní ẹ̀ṣẹ̀ tó ọmọ lọ sí. Fàṣùbà ha ní ọlá ìlà tó súnmọ́ wá ìlà tó sì hóòrò. Ọlọ́ọ̀ ní ẹ̀yìn Mùsùlùmí, ẹ̀yìn ọmọdé ẹ̀yìn Muhammad, ẹ̀yìn máa rántí ọlọ́run ẹ̀rọ ìṣàkómọ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala ní àsìkò ìrọ̀lẹ́ àti àsìkò àárọ̀. Ayẹ̀rọ wa ń pọ̀ nínú àtọ̀ká ìṣẹ̀lẹ̀. Tó lọ bá ti gbá máa bí ẹ bá ṣe àárọ̀ náà ò, bí wọ́n ṣe bí ìṣẹ̀lẹ̀ ìmáàmù tí wọ́n mú. Bí ọba tó kí ìwọ̀n rẹ̀ lọ́nà, ìwọ̀n ṣe ní ìjọba náà, ìmáàmù tí wọ́n lọ. Nínú ààrẹ na ọlọ́run bá kìrò lọ́sàdá na lè bí ìrìnàjẹ̀jẹ̀ fún ọ̀rọ̀ àwọn pẹ̀lú àwọn mùsùlùmí àwọn tó ti gbà ẹ́kọ́ àwọn tí máa rántí ọlọ́run nígbà tó bá ní tó ọlọ́run nígbà tó bá ní ẹ̀sì ìlú pé àwọn wa tí wọ́n wọ́n orúkọ náà fún àgbàdo àìpọ̀ àwọn tó yàn pèlè láti di wọ́n àwọn fẹ́ ṣe láti di àwọn àwọn fẹ́ àti dábà láti àwọn fẹ́ àti dábà lọ́wọ́ tàbáṣà sí ìdíkà tàbá ṣe tàbá sí màárọ̀ náà wọ́n ju wọn lọ́lá sí mo sì fa tọ́lá kí wọ́n áfíríkà wọ́n tó jẹ́ òun dẹ́mọ́sá mọ́sí ìtàlá wọ́n tó ṣe kó tó di wípé wọ́n tó rí sí lórí ìdí àtúrí ìdí àṣùlá àmúṣe orí ìdí ẹ̀sìn àlàáfíà kí láti láti ní kí láti orí ìdí òun náà ní kí a máa ń ṣe láti ibi ẹ̀rọ pa gbogbo ìgbà lókè ní pé nínú súnà lórí wa mọ̀sánbàjì àmì táàpé ní zíò sọ̀nà àwọn àkàrò sọ̀nà kí wà nígbà ìrántí ọlọ́run tá ń ṣe láàárọ̀ òun la ṣe lọ́sẹ̀sẹ̀ èyí tí a máa ń ṣe lérò ọ̀sẹ̀ òun àti wà bẹ́ẹ̀. ìwọ́n tó máa wá fẹ́ jẹ́ kó ṣiṣẹ́ ọ̀dọ̀ sí náà ó lọ fún àwọn àṣìṣe àwọn ẹ̀jẹ̀ ọlọ́run ó lọ mọ́ tí ó yàn dáadáa nítorí pé bí Yorùbá ti lé tí ó ń rúgbìn ní àìdá. Tí ó rẹ̀ máa sáàmìyà, àwọn ọ̀gá ń bẹ tí ní tí mo sórí ní tí ó máa fi Ó wá ṣe ìjọ dáadáa ṣe tí wọ́n ṣẹ́. Iṣẹ́ tó wá ṣe mọ́ mẹ́rin ló máa fi ọlọ́. Torí mo ṣe dídá ọlọ́rin ìsìn, inú bí àwọn tó láwọn náà kan tí wọ́n ti rò kẹ́jú lè lórí tó dá sí ọlọ́run sí ní ọlọ́run pọ̀ ẹ̀yọ àwọn òwúwa sọ́dọ̀ tó wá pọ̀ ẹ̀yọ ẹni tó fi wà ní àbú òwò sílẹ̀ ló wà ní òtẹ́lẹ́rẹ́ àwọn aláìsàn àhárẹ̀ láti máa ń yan pátápátá ibi àwọn tó di ọlọ́run ẹ̀yẹ́ tó rí kàfílẹ̀ ẹ̀yìn ọlọ́run ẹ̀yẹ́ ní ẹ̀ṣọ́ àbáwọn ní kí ó fà á wọ́n àbáwọn sọ̀dá ìwọ̀n ìgbàgbà wọ́n ní àbáwọn àbáwọn sọ́mọ́ta fẹ́ẹ̀rẹ̀ ẹ̀yẹ́ wọ́n fẹ́ẹ̀rẹ̀ àbáwọn yìí pẹ̀lú alhamdulillahi wahda فمن من أحبابه تعمل له الحق لله وحده وقل سبحانه ما أنا وما كل يمنع وما تشوف ليل والصلاة والسلام على من لا نبي بعده أقول أنت قد تكون ليلا أو عني àlàáfíà ọlọ́run àti àsàlátù lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ọlọ́run kó lọ́ra bá àrùn Muhammad sallallahu alaihi wasallam àkọ́kọ́ ẹ̀kọ́ àdúrà rẹ̀ tó mùsùlùmí tí ẹni tí mùsùlùmí fẹ́ ṣàdúrà tó bá fẹ́ ṣàdúrà tẹ́kọ̀ọ́ pé ìyàtọ̀ ń bẹ láàrin afẹ́ẹ́sẹ̀ àdúrà àti afẹ́ẹ́ṣe àdúrà afẹ́ẹ́ṣẹ̀ àdúrà ìyẹn ní gbọ́nà àwọn mùsùlùmí afẹ́ẹ́ṣẹ̀ àdúrà ìyẹn ní gbọ́nà àwọn tí ò sí ṣe mùsùlùmí olùgbé ìyàwó ìyàwó àwọn ẹgbẹ́ méjì

ìtẹ̀yẹ ní àwọn bàbá wa jọ́rùjọ́ ọlọ́pàá burúkú wá náà fi mú ipé ẹ̀yà máa ṣe àdúrà torí pé ìwà ìta sí tàbí wọ́n gbájọ́ náà aláàdúrà lọ́gbà sí pé àwọn kí ń gba àdúrà tàbí wọ́n gbájọ́ náà aláàdúrà àwọn máa ń ṣàdúrà àwọn àwọn ìdílé láti ṣe ìdùnnà kálàgbà wọ́n tún sọ lẹ́yìn ọkọ̀ bẹ́ẹ̀ àdúrà wọn torí kò kí ṣọlọ́ wọ́n tó jẹ́ mùsùlùmí ní wọ́n sọ pé ó ń àdúrà bó máa ń lọ kọ́lọ̀ sí ilé o kọ́lọ̀ gbàdúrà lọ́dún bá fẹ́ máa ṣàdúrà tó fẹ́ kọ́lọ̀ gbàdúrà rẹ̀ kó onítò kàbẹ́ tàbí tẹ̀lé tàbí tẹ̀lé àdúrà. Alọ́kọ̀ọ́kọ́ alihamudulilayi wàhálà orúkọ ọ̀pọ̀ lókè kọ́nà. Ẹlẹ́ẹ̀kejì, sọ́kà sọ̀rọ̀ àti wàsàlá aláwọ̀ sórí aláàbáńdà tàbí ìyàbáàdà. Ó tún wá tọrọ àsàlá tù fọ́ọ̀lù wọn Muhammad kàtàkì àwọn sọ̀rọ̀ kò kí ń ṣe sọ̀dá tuntun jí àwọ̀ kò kí ṣe sọ̀dá tuntun jí náà àwọn kàtàkì àwọn nàìjíríà ló ní ìyẹn tẹ́lá àwọn àgbàlá fi gbogbo tí wọ́n kó sílẹ̀ kò sí kàtó kàtẹ̀lẹ̀ ẹ̀kọ́ ilé torí ní wọ́n ṣe sọ púpọ̀ kí a pè ní sọ déédéé gbogbo tó tó fún àgbàrá sùn kò sí tí ó tàkóso ilé àgbẹ̀ àbọ̀ òfin ṣe láàrin àpò mẹ́sàn-án àbájú wọn àwọn mẹ́rin tó lọ́wọ́ àṣẹ Bákan náà, kò ní ṣe ní máa ní ní máa ní ní máa ní kẹ́lẹ́ tó rẹ̀ wá jẹ́ òun ṣe rán ní tó sọ wípé àbàlá tún àrẹ́lẹ̀wá fún ìwáyìí bọ́lá láti jókòó ní ìṣẹ́ òun láti àtẹ́bí ká ní bọ́lá láti jókòó ní ìṣẹ́ ká ní àwọn orí àtẹ́bí ó wá fún àwọn ní nípa àbúdà rẹ̀ àrẹ́bí wọ́n máa rẹ̀ ní lẹ́yìn tó tẹ́lẹ̀ fẹ́ràn rẹ̀ sí ìdájú lẹ́sẹ̀ àti rí àbúgbàgbé tó já sí pé ọ̀rẹ́ àtọ̀rẹ́ ló pẹ̀lú ìwà tó mọ́kàjì kó wá sọ fún àbúgbàgbé ti dájú ayé òun ní àtẹ́lẹ̀ ìṣe ìdíje àtẹ́lẹ̀ òjò sí ọ̀rẹ́ sí ìdíje Umaru kò yọ sí ní tòlèdè. Usmanu kò yọ sí ní tòlèdè. Torí náà Usmanu ní àwọn kan ló máa àwọn kan lẹ́pa Usmanu yìí, Mùsùlùmí ni wá, àwọn kan ń sí wa ní àárín. Àdébí òun yọ sí wọ́n lè fẹ́ wọ́n ta Usmanu rọ. Fàájẹ́ sí ọmọ ilé ìjọba rọ. Nígbà tí ìkan lè àdébí òkú táwọn sọ̀rọ̀ bá nílé nílé tó wá lè dì náà nígbà tó wá ti èyí sẹ́kùn lè ti èyí àdébí wọn lọ máa ayé yìí òun àwọn òbí bí máa ẹni tó lè ti lẹ́yìn lóòjá ti pé dídí máa fi òun gbọ́dọ̀ sí Túnmọ́ àdókè tó máa ní fáàtì àti fáàtì. Fáàtì àti fáàtì fáàtì. Àwọn ọmọ ẹ̀rọ wọn ni, àbájú àbájú àti àbínú, bá rárá àkọ̀kọ̀wé rẹ̀. Torí pé ọlọ́run fi rán wa. Àbàdá àtúndá ṣe bá lè nà máa máa. Àrẹ́bì fún ara rẹ̀ ló kó àwọn sọ̀hábà. Lọ́rọ̀ ọ̀pẹ̀ ní ti ní Torí òní ẹni tó ya lọ òní lẹ́nu ìwọ̀n Mùhàmá. Bí wọ́n bá rí òyìnbó wá, ẹni tó jẹ́ ẹni ọlọ́run tó àmì Mùhàmá, kò sí ọ̀dọ̀ òní. Ẹjọ́ wọn tàbí ó sì nílò ní tó wá sọ pé àwọn ọ̀gá tún bẹ wọ́n jẹ́ ẹni ọlọ́run yàrá ìwọ̀n Mùhàmá lọ, ẹ sọ pé kí ó àmá nínú oró àrùn nítorí ẹgbà ààrẹ ti jẹ àwọn gbà pé Muhammad náà ni Muhammad táwọ̀ ní ìwádìí àwọn ọ̀tá ń sọ ìpòmíṣọ́ ọmọ olé ẹ̀kòmíṣọ́ ọ̀tá ọ̀rọ̀ ajé ìjọba ọ̀rọ̀ olé ní wọ́n ni tsawon auren gidan yawan ƙwaƙwaro ruwa ƙasar kawo rọ̀kọ̀rọ̀ ní ìrọ̀lá fún lókàtílé ààbòmí tó àtàlẹ́àtù ààbòmí tó ìdúgbẹ́ fún ọlọ́run ọlọ́run ìdíjẹ̀ náà lórí ṣàtúwàá àwọn tí sọ pé ìmọ̀ ẹgbẹ́ ní láti ní àrẹ́rẹ́ mọ̀mọ́mọ́ tó kù sí àwọn àti dání ìdíyà ti gbẹ̀gbẹ̀ òkun olówó ìdàdíyà ẹ̀sì pé ọmọ ni wọ́n rí mọ́tò ṣe wù kan ní àròjì tó làwọn wọ́n rí bàrá mọ́rin láti bàbá rẹ̀ máa wọ́n á kó àwọn ẹ̀rọ fún olúwa pé lókùté ẹlẹ́jà wọ́n àti ìjọba ṣe lókùté pàdé ìwọ́n tó kò tẹ́ kó rúrú kò tẹ́ kó ṣogbo ti tán ò tó ti tán ó wá ní wá ọkọ̀ tó kò lẹ́ fi omi kan ní láńlá wá ti ọwọ́ bàbá kan bẹ ní kánò wọ́n pè ní nọ́bíwò kàbàrà wọ́n ní dókítà sí àti bàbá ìtòkẹ́sà fíkìrì ẹ máa iná pàwọ́lá ìlẹ̀ tó máa ń tó wá tó wá tó àìsẹ̀lẹ̀ láàrín ọwọ́ báyà tọ́wọ́ tó wá ń tó tẹ̀lé wọ́n ti tẹ́ bọ́ọ̀lù lọ sílẹ̀ wọ́n wá ṣe bí ṣe ìjọ ọ̀kan bí ṣe wá fún ọjọ́ ti máa ní láti ilẹ̀ àyè ìṣẹ́ta láti àwọn ìgbàgbà ti lọ bó bá dára wò èyí ò gbà wó jì torí kò sí ìjọ tó ṣẹlẹ̀ gbogbo àwọn ọ̀hún pa ẹ̀rọ lákàtà lọ sí ìfẹ́ ìbò náà ń tọ́tò wọn ń tọ́tò sí gbogbo èrò ni. a àdìpọ̀ sí àwọn ọmọ ẹ̀ fáwọn ẹni ọlọ́run àwọn tààrà àwọn òbí bèèrè fún ìyàtọ̀ láàrin kàrámà àti sí ìlàpọ̀ àwọn tó wọ́n bá báyìí wá kí láti rí kàrámà àti sí kọ́nà kìí kẹfẹ́rẹ̀ lé fún àpẹẹrẹ ní ìdí káwọn yẹn ti gbé kan kẹ́lì kan kúrú bí kọ́nà kan ìdè tí wọ́n kọ́ nígbà tó wọ́n wá tún àṣírí yẹn tó wá lé kí ni lóko wá mọ̀ ní àpè kí ni kàá mẹ́lò. àwọn bírù ní náà mo fẹ́ ṣe ìkápá yóò ṣe kí ni yóò ṣe nìkan nìyẹn òògùn yẹn. àgbèrè ọmọ ìyá sọ̀rọ̀ àwọn ọ̀sán ánà kó ṣe dáadáa fẹ́ lùmọ̀ kan wọn. wọ́n sára fẹ́ tí wọ́n ti tẹ̀ tó ń bọ̀ á mú tẹ̀síwájú lórí ìlú nípa ṣàlàyé ìrà ìfọwà àti ọlọ́run àgbà ṣùgbọ́n àwọn ọ̀tàhálà èyí tá a sọ yìí kọ́lọ̀ ṣùgbọ́n àkọ́tà tẹ̀lé kọ̀ọ̀kan wa ẹ̀dá gbìyànjú bá ṣe ń rọ́jú gbọ́ wá sí kámàrọ́ọ̀nù ni wá tó ń wọlé àwọn ìwádìí àwọn kan ní máa tó ní wọlé sí nínú àwọn ìdá tọ́lọ̀ dá àwọn lábẹ́ náà àwọn obìnrin Bọ́bá ní ogun ayé ń tẹ́lì ìgbàwọ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn ayé máa pọ̀ lẹ́gbẹ̀ẹ́ náà obìnrin náà. Torí ọkùnrin tí a kó gbà á, ẹ̀yà tó gbogbo láti fún nínú. Obìnrin náà máa tó, obìnrin náà máa ṣe, wọ́n máa tó gbà á tó bá tẹ̀ wọ́n gbá lówó ó mà gbá o ẹ̀yọ̀ bí wọ́n gbá lówó sóra ní kàrí ọ̀rẹ́ àwọn agbá ní láti dídájẹ́ dídájẹ́ dídájẹ́ lọ́lọ́gbọ̀ bẹ̀rẹ̀ àbá àkàfà ọ̀rẹ́ àtọ̀rẹ́ ni wọ́n wọ́n ti ní àbá tó jẹ́ àbá tó jẹ́ ọ̀rẹ́ tó mẹ́ jẹ́ àbá ọ̀rẹ́ ìyàwó ọ̀rẹ́ lábẹ́ ìyàwó ọ̀rẹ́ rẹ̀ ẹni sọ fún mi láti àbí ìdí mọ́sálásí wọ́n lọ kí o mọ́sálásí ọ̀tọ̀ọ̀tọ̀ ní o mo ní ẹ̀rọ wáàkì àbákọ̀ọ́bá ìwọ ọ̀rẹ́ tó jẹ́ àbá dára ilé àwọn òṣèré bí ó ṣe lọ́dọ̀ àbá àwọn jẹ́ àti mo fi ní bóyá lọ́dọ̀ lókè ní nígbà tí ó wọ́n wọ́n ń gbogbo nígbà àwọn ọ̀dẹ́ òkùnfẹ́ gbọ́dọ̀ wọ́n kó sínú lórí tó kò sí tí wọ́n sọ kò ní pẹ́ wá ọjọ́ ìdájọ́ máa lọ òkú tó wà ní ọ̀rẹ́ yìí wọ́n máa ń fún ẹgbẹ́ òbèrè ní láti lọ ìgbà fẹ́ nǹkan lọ ìkẹ́bí ní pé wọ́n mú pé wọ́n bẹ́ẹ̀ àmọ́ kò ní lẹ́sẹ̀ ìrẹ́fẹ́fà láwọn ilé ayé àtúwá tó jẹ́ ní tòmátò lọ́wọ́ wọn tó bí dájú pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àtàlátù tẹ̀lé àtàlátò níta tẹ́lá sí ní èdò rẹ̀ bẹ́ẹ̀ sí àwọn ìlú àtàlátò kan mo ò kí fẹ́ mẹ́ ìgbé ìgbésẹ́ láti dáyé kan wọ́n ti ṣe bí ẹ̀rọ ẹ̀rọ tó lọ rí tó mú fẹ́ tó fi bàbá bẹ̀rẹ̀ tí wọ́n ní lọ́rọ̀ àwọn tó mọ̀ ṣe àwọn àwọn káfíńtì bẹ̀rẹ̀ náà kó látàlátò dá òbí àtàlátò àtàlátò àti òbí àti òbí àmọ́ àwọn náà ti kọ̀kọ́ wà báyẹ̀ nàìjíríà tó máa ti ṣe kọ́ láti kan láàyè tó ní kí ni wọ́n fẹ̀ láti lẹ̀ ẹ̀sẹ̀ máa fẹ́ lọ́nà pẹ̀lú láti láti kan tẹ̀ ní ọ̀nà àbáyé ẹ̀yìn wọn. ẹni tó ti tẹ̀ ẹni tó jẹ́ nínú àwọn tẹ̀ ó fẹ́ di bàbá rẹ̀ ọba lọ́lẹ́ tó kó tẹ̀ ó bá yàrá yìí tó dájú ẹni tó kó tẹ̀ o nípa tó ti gbá wàjáde wà tó láti lè Ní sáà mọ̀já ẹjọ́ ni. Nítorí wípé wọ́n ti tó gbé láti lé àbí fún àwọn ọ̀dọ́ náà. Àwọn bá ti dé kalẹ̀ pẹ̀lú kó ta ẹ̀wọ̀n ṣíṣe àbí wọn àwọn òkú náà. Ọbẹ̀ ìtàn máa ṣe àmàlà àdúrà rẹ̀. Àwọn ọmọ fi ẹ̀kọ́ fún ẹ̀kọ́ fi tí sọ́ọ́ kọmọ tọ́jú àwọn ọmọ tó bá ní wọ́n parí sílá kan wọ́n ṣe àdúrà fọ́lé kọmọ lọ́pẹ́ tí èyí wọ́n ṣe kò bá dà ó ti jọ àwọn aṣọ wáyé gbogbo ẹ̀ kó sí ìwọ́ ẹ̀ sábà ní àmà ó lè ẹ̀kọ́ bẹ̀ ó bá lè ẹ̀kọ́ bẹ̀ aṣọ wáyé tẹ̀mọ́ aṣọ wáyé wọ́n lọ kó bẹ̀ wọ́n ti sọ pé àdúrà ilé wọn á fi yé ni ẹ̀sùn máa addu'a bayan rubuta na majalisi ne kama ta kafa kowa ba ga kurkuri da mai rubuta na su kwallo su agbona shi da kwallo su amma su wani shi ne ku fi shi látara ṣẹlẹ̀ àṣà àkàdà máa ti lọ́pọ̀ náà ti fi òṣìṣẹ́ ọkùnrin àti obìnrin ìgbésẹ̀. àwọn ẹ̀rí báwọn

ìbá ní wọ́n wá pẹ̀lú ọmọ ṣe pẹ̀lú òkúrú. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmí ìfẹ́ wà tàbí láti tó di. Tọ́pọ̀ láti láti kẹta rẹ̀ sí ìdòrò lórí wọn. Tọ́pọ̀ ti kó láti láti ìbò láti ṣe kí kò láti yọ̀rọ̀. Ẹni tó kí ìmúna. Dá àwọn láti lọ́ra yẹn. Ẹni tó kí kí wọ́n pọ̀ mọ́tẹ̀. Ẹni mẹ́rin wà pípọ̀. wọ́n á pé ilé náà ó pọ̀ kájú àṣírí kájú àṣírí kí ni ìgbà tó bẹ lálẹ́ tó wà pọ̀ kájú àṣírí bá pọ̀ tá a bá tẹ̀lé wà tá a bá wà lò kò ní àdúrà wa tá a bá sọ bọ́lá ní ní ìgbà torí ilé pé àwọn àwọn àṣírí nípa àṣírí náà àwọn lórí àdúrà ló pọ̀ láti ṣe kí wọ́n àti kéré làdúrò ṣe gbà tó ń gbé wọ́n ṣe kí láti wọ́n ṣe kí ni wọ́n dàánù bí wọ́n ṣe kí láti wọ́n ṣe kí ni wọ́n rí wà dàánù wọ́n rọ̀ dàánù wọ́n rí lè sí dàánù. àwọn ẹgbẹ́ ló máa ń dá mùsàmù àtàlẹ́ ẹnì kọ̀ọ̀kan wa lọ́nà tí a ṣe orí ilé wọn èyí tá a gbọ́ láàárọ̀ yìí kọ́ lọ́nà tó bá ń sọ̀rọ̀ ìbára أشار أن لا إله إلا أنت أعطيك أتوب إليك وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم أدام نقطة في عمل إن شاء الله